ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo ló ń kọ́. bí a ṣe gbọ́ òun wọn ni Queen Naomi àti Dr. Lizzy wọ́n ní wọ́n fi kòkó ṣẹ́ẹ̀fù àǹtí wa fashion wọ́n ní wọ́n fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ àǹtí wa fashion fẹ́ return back to the palace yìí everyday là ń sọ. So pé wọ́n fẹ́ return back to the palace pẹ̀lú àwọn twins kan fẹ́ ṣe coming back to the palace kan gbé àwọn ọmọ yẹn wọnú palace ṣùgbọ́n kábíyèsí ti ní bí a ṣe gbọ́ allegedly pé tán bá ti parí welcoming back to the palace fún àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n máa padà lọ sí ilé wọn tó wà lẹ́kọ̀ọ́ so wọ́n ní ṣẹ́ẹ̀fù wọn tó wà ní inú palace tó ń bá wọn clean inú yàrá wọn gbogbo quarters ibi tó ń wà wọ́n ní Dr. Lizzie àti Queen Naomi ti fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ allegedly nǹkan tá a gbọ́ nìyẹn yẹn èèyàn lé. wọ́n ní gbogbo àwọn ẹrù wọn tó kò nu palace wọ́n ní gbogbo ẹ̀ náà wọ́n ti fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ allegedly bá a ṣe gbọ́ nìyẹn ẹ mọ̀ pé ọ̀rọ̀ pé àwọn fẹ́ ṣe return back to the palace yóò ti dá wàhálà sílẹ̀ gan tó jẹ́ pé ó ti di bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán ti. Tanti gbáradì tó jẹ́ pé kò ṣeé ṣe nítorí pé kábíyèsí mọ nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń fẹ́ ìgbà kan gan la gbọ́n pé gbogbo àwọn tó ń invite láti òkè òkun wá bá wọn ṣe ayẹyẹ ìgbọ́mọwọ pálàsì wọ́n ní gbogbo wọn ni wọ́n pàdánù owó tíkẹ́ẹ̀tì wọn pé torí kò ṣeé ṣe so right now wọ́n ní kòkò tó wà nù pálàsì yẹn tó ń bá wọn sóúnjẹ tó ń bá wọn tọ́jú quarters wọn wọn náà ti fi ránṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ẹrù àǹtí wa fashion tó kù wọn náà ti fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ wọn ní Queen Naomi àti Dr Elizabeth náà gbé ìgbésẹ̀ ẹ̀yìn ẹ̀yìn èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé ẹ̀ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn wọlé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé àǹtí wa fashion wọ́n ti gbáradì láti return padà sí inú palace ṣùgbọ́n bí a ṣe gbọ́ lẹ́yìn ìgbà tí kábíyèsí àti queen naomi tán lọ sí beach resort yẹn fún ọjọ́ méjì tán lọ rest wọ́n sọ̀rọ̀ nípa returning àwọn ọmọ wọn sí inú palace wọ́n sì máa ṣe returning party yẹn ṣùgbọ́n àǹtí wa ò lè gbé inú palace torí nǹkan tá a gbọ́ tá a dẹ̀ rí nìyẹn pé wọ́n fi ẹrù wọn wọ́n fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ fi kóòkó wọn tó ń bá wọn sóúnjẹ wọ́n fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ so wọ́n ní Dr Elizabeth àti Queen Naomi ló gbé ìgbésẹ̀ yìí ẹ mọ̀ pé kábíyèsí ní àwọn ò fẹ́ wàhálà fún Queen Naomi wọ́n ní àwọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa gbẹ́mìí Queen Naomi sókè nítorí láti bí ọdún kan ní ìsìn láti wà lẹ́nu pé Queen Naomi fẹ́ padà wá sí inú palace tí ò dẹ̀ ṣeé ṣe ṣùgbọ́n ní ìsìn gbogbo ètò tó yẹ kí Queen Naomi ṣe cleansing wọn gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe pátápátá in fact gan wọ́n ní àwọn olórí ọba tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ kábíyèsí gbogbo ọ̀nà wá support wọn láti ṣe cleansing yìí so nǹkan tó kù ní ìsìn tá à ń retí ní ọjọ́ tí Queen Naomi máa padà torí June ní kábíyèsí dá wa June yìí náà dẹ̀ la wà bóyá títí ìparí oṣù ṣùgbọ́n mi ò lè sọ o nǹkan tèmi rò nìyẹn o àgbọ̀ pàtó lẹ́nu bàbá werin láìpẹ́ ọjọ́ báyìí ni ṣùgbọ́n right now gbogbo ẹ̀tọ́ tó yẹ kí kábíyèsí ṣe fún Queen Naomi náà ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe nínú pálásì náà ṣe a sọ fún yín lánàá pé wọ́n kó àwọn um, kámẹ́rà wọ́n install àwọn kámẹ́rà míì sí inú palace láti fi máa rí gbogbo activity àwọn olórí yìí so ẹ̀yin èèyàn lé ọlọ́run á di kábíyèsí mú ọlọ́run á di Queen Naomi mú ọlọ́run á wà pẹ̀lú Dr Elizabeth nítorí pé wọ́n fi ìfẹ́ hàn sí Queen Naomi àti kábíyèsí so lágbára ọlọ́run bàbá ṣe máa máa mú gist wá a máa máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tàbá ti gbọ́ ìgbà tí Queen Naomi fẹ́ padà sínú palace adúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin aráalé ten subscribe ten like ten share videos wa ọlọ́run ọba elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o ilé yín ò ní dojúrú o ọ̀nà yín ò ní dàrú o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe òkè ní ọlá yín á máa lọ o ẹ bá mi fún fídíò yìí ní thumbs up please share this video like and subscribe god bless you all.